بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين بفن فوالله وبا وباتيو في ìfẹ́rẹ̀ kó wájọ ní ìrọ̀lẹ́ alálùbáríkà níbi tí a ti lórí tíra umdatul ahkam kí ọlọ́run ọba kí ó ṣe àtìlẹ́yìn fún wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn a ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí hadithi ammar ibn yasir tó ń sọ̀rọ̀ nípa sífàtú tayammam ìròyìn taimama báwo ni a ṣe ní èyí tá a kà ẹ pé ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó sọ pé. إنما يكفيك أن تقول بيديك هكذا ثم ضرب بيديه الأرض ضربة واحدة ثم مسح الشمال على اليمين وظاهر كفيه وجهه pé anabisa asalam sọ fún pé ó ti tó fún láti fi ọwọ́ lu ilẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo kí wá fi ọ̀tún fi pa òsì ẹni pé kó pa ọwọ́ rẹ̀ wa dhahiru kaffai àti ojú ọwọ́ ẹ̀ àti iwájú ojú fi bọ́jú so eléyìí ni ìròyìn báwo ni a ṣe ṣe tayammam sífà tayammama oríkèwo ni a fọwọ́ pa lẹ́yìn ìgbà tí a bá fọwọ́ lulẹ̀ tán اختلف العلماء àwọn olùmọ̀ wọ́n ṣe ìyapa ẹnu lórí pé hal yujzi'u fi tayammum ضربة واحدة للوجه والكفين أم لا بد من ضربة للوجه وضربة للكفين ìpè ṣé ìfọwọ́lulẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ó ti tó láti fi pa ọwọ́ àti ojú àbí a ó fi ọwọ́ lulẹ̀ lákọ̀ọ́kọ́ láti fi pojú ná a tún wá fọwọ́ lulẹ̀ láti fi pa ọwọ́ ọ̀pọ̀ nínú àwọn olùmọ̀ nínú wọn ahlul hadith àwọn afa oní hadith ìpè tẹ ìmọ̀mọ̀ ìfọwọ́lulẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ni ọwọ́ tá a fi lulẹ̀ lẹ́ẹ̀kan yẹn náà la fi pa ọwọ́ wa òun náà la sì fi pa ojú wa la yutajawazu al-kaffayn ìfọwọ́pawọ́ yẹn a ní ju kò ní ju ojú àtẹ́lẹwọ́ wa lọ èyí ni pé ráùndì ọwọ́ wa dé ọrùn ọwọ́ apá kan nínú àwọn àfa inú wọn malikiya àti hanafiya apá kan nínú àwọn shafi'iya náà wípé tẹ̀yìmọ́mọ́ ìfọwọ́lulẹ̀ lẹ́ẹ̀mejì ni àkọ́kọ́ a ó fi pa ojú ẹlẹ́ẹ̀kejì a ó fi pa ọwọ́ wa dé igun ọwọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àfà tí wọ́n lórí lórí pé ìfọwọ́lulẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ni nínú wọn ahlul hadith ohun tí wọ́n fi ṣe ẹ̀rí òní hadith ammar ibn yasir èyí tí a kà ní ọ̀sẹ̀ tó kọjá tó wà nínú sahihul bukhari àti sahihul muslim nínú ẹ̀ nígbàtí anabi sallallahu alayhi wa sallam tó ń kọ́ ammar báwo ni ó ṣe ṣe tayammam ó ṣe fún practically ni ó ní innama yakfika an taqula biyadayka hakadha ìpè ó ti tó ọ kí o fọwọ́ rẹ gbálẹ̀ báyìí thumma daraba biyadayhi lànàbí wàá fi ọwọ́ rẹ gbá ضربة واحدة إفوبا ليو كنسوسو ثم مسح الشمال على اليمين وافيو تنقاوسي وظاهر كفي أتي أجو ووري ووجهه أتي أجوري so eléyìí nígbàtí a rí pé anabi sallallahu alayhi wa sallam practically ló ṣe fún yasar kò sì fi ọwọ́ gbálẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀kan ṣoṣo ó ní anabi sallallahu alayhi wa sallam fi ọwọ́ gbálẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n ní ẹ̀ẹ̀mejìlá ó fi ọwọ́ gbálẹ̀ gbígbá alákọ̀ọ́kọ́ a ó fi pawọ́ gbígbá ẹlẹ́kejì a ó fi pajú àbí ká fi pajú síwájú ká tó fi pawọ́ àwọn náà wọ́n ṣe ẹ̀rí pẹ̀lú hadithi kan tí Abu Dawud tó gbà wá nínú hadith Ammar ibn Yasir wípé nígbàtí anabi sallallahu alayhi wa sallam tó kọ́ báwo ni ó ṣe fi báwo ni ó ṣe ṣe tẹ̀yẹ̀mọ́mà ó fọwọ́ pa ọwọ́ rẹ̀ títí dé igunwọ́ ṣùgbọ́n hadith yìí jumhur àwọn àfa oní hadith wọ́n ní hadith iná hadith tó lẹ́ni a ò lè fi ṣe ẹ̀rí bákan náà nínú ẹ̀rí wọn ó ní hadith ibn umar wípé anabi sallallahu alayhi wa sallam ó sọ pé. التيمم ضربتان ضربة للوجه وضربة لليدين إلى المرفقين تيمم ìfọwọ́gbálẹ̀ lẹ́ẹ̀mejì ni ọ̀kan fún ojú ọ̀kan fún ọwọ́ títí dé igun ọwọ́ bákan náà hadithi yìí Daraqutni òun ló gbà wá hadithi náà hadithi tó lẹ́nigbà ó lẹ lórí arákùnrin kan tá à ń pè ní Ali ibn Zibian ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn onímímọ̀ wọ́n ní òpùrọ́ ni Imam Al-Khattabi nínú tírà rẹ̀ tá à ń pè ní Ma'alim Sunan ó dhahaba jama'atu min ahli al anna tayammum darbatan wahida lil-wajhi ọ̀pọ̀ nínú àwọn onímímọ̀ wọ́n lọ lórí pé ìṣètà ìmọ̀mọ̀ ìfọwọ́gbálẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo òun náà la ó fi pajú tá ó sì fi pa ọwọ́ dé ọrùn ọwọ́ ó ní wa hadha al-mazhab asah fi riwaya àwọn tí wọ́n lọ lórí eléyìí àwọn ọ̀rọ̀ wọn ló fi ló fi ló fi múnádóko torí pé ó ní àwọn àdíìsì tó lágbára tó kín lẹ́yìn bákan náà ibn abdulbar òun náà sọ nínú tírà rẹ̀ al-istidkar ó ní aktharu athar al-marfu'a an ammar darbatan wahida lilwajhi walkaffayn ọ̀pọ̀ nínú àwọn ẹ̀gbàwọ́ọ̀rọ̀ tí wọ́n gbà wá látọ̀dọ̀ ammar ibn yasir èyí tó yẹ pé òun ló mú ọ̀rọ̀ tẹ̀yìmámà wá ọ̀pọ̀ rẹ̀ ìfọwọ́gbálẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ni fún ojú àti ọwọ́ dídé títí dé ọrùn ọwọ́ wa ma ruya min durbataini fa kulluha muttariba gbogbo àwọn àdìsí tán gbà wá lórí pé wọ́n fi ọwọ́ gbálẹ̀ lẹ́ẹ̀mejì gbogbo wọn pátá àdìsí tán lẹ́ni bákan náà imam ibn al-qayyim òun náà sọ bẹ́ẹ̀ nínú zadul ma'ad òní kana yatayammam bi darbatin wahidatin lil wajhi wal ipe anabisa sallam ó fi ọwọ́ gbálẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ni ìfọwọ́gbálẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo náà ni ó fi pa ojú àti ọwọ́ dé ọrùn ọwọ́ walam yasih anhu annahu tayammama bi darbatain wípé kò sí ọ̀rọ̀ kan tó lágbára tó múnádóko láti ọ̀dọ̀ anabi sallallahu alaihi wa sallam pé ó fi ọwọ́ gbálẹ̀ lẹ́ẹ̀mejì wàlá ilà almurfaqain bẹ́ẹ̀ ni kò sí ẹgbàwọ́ ọ̀rọ̀ kan tó lágbára tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ anabi sallallahu alaihi wa rẹ̀ dé ìgbùnwọ́ níbi taimama kò sí so eléyìí fi hàn pé èyí tí ó lágbára jù tó sì wà authentic náà ni pé ìfọwọ́gbálẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ni òun náà la fi pa ọwọ́ àti àtẹ́lẹwọ́ ẹ̀yìn ọwọ́ àti àtẹ́lẹwọ́ dé ọrùn ọwọ́ òun náà la sì tó fi pa ojú lẹ́ẹ̀kan ṣoṣo. náà Ah, mas'ala ẹlẹ́ẹ̀kejì ó ní aniyatu fi tayammum ìdàníyà nígbà tí a bá fẹ́ ṣe tayammama ah, májẹ̀mú ni kó tó di pé tayammama yẹn ó jẹ́ tayammama tó dáa tó pé ó ní ká ṣe àníyàn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wọ́n sọ pé la na'lamu khilafan fi anna tayammama la yasihu illa ó ní a ò rí eh, ìyapa láti ọ̀dọ̀ àwọn olùmọ̀ wípé tẹ̀yìmọ́mọ̀ kò ní jẹ́ tẹ̀yìmọ́mọ̀ tó pé àyàfi tí a bá ṣe pẹ̀lú àníyàn bó tilẹ̀ jẹ́ pé wọ́n gba ìgbà ọ̀rọ̀ kan wá láti ọ̀dọ̀ al-Awza'i òun náà àfa àgbà ni ipe annahu yasihu bi ghayri niyya ipe tẹ̀yìmọ́mọ̀ ó máa ń ṣe ó tọ́ tí a bá ṣe láì ṣe àníyàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wọn ni wọ́n ní ọ̀ranyàn ni ká dàníyàn nígbà tí a bá fẹ́ ṣe àtẹ̀yìmọ́mà òun náà ni ìmáàmù náwàwí òun náà sọ nínú tírà rẹ̀ al-Majmu' an-niyyatu fi at-tayammum wajiba ìpè níyàn ìdàníyàn nígbà tí a bá fẹ́ ṣe tẹ̀yìmọ́mà ọ̀ranyàn ni sọ ẹ̀rí wọn náà ni ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó sọ pé innamal a'malu binniyat wa innama likulli imri'in ma nawa gbogbo sẹ́pátá pẹ̀lú àníyàn ló ń bá ṣe pọ̀ so gbogbo sẹ́ta bá fẹ́ ṣe aláṣìṣe àníyàn pàápàá jùlọ iṣẹ́ tó bá jọ mọ́ ẹ̀sìn wa innama likulli imri'in ma nawa gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣiṣẹ́ kan àníyàn tó bá dá lórí iṣẹ́ náà òun ni ó rí ní ẹ̀san bákan náà kò wá jẹ́ pé ó di ọ̀ràn yẹn nígbà tí a bá fẹ́ ṣe tàìmọ́mọ́ àwọn ẹlòmíì wọ́n ṣe ìkọjẹ́ ẹnu àlà débi pé wọ́n máa sọ pé irun ọ̀ràn ni wọ́n ní mo dà àti ṣe tàìmọ́mọ́ irun ọ̀ràn yẹn àbí mo tàìmọ́mọ́ irun náfìlà kò sí tọ́jọ́ báwọn nínú àníyàn bákan náà lẹ́nu ọkàn ni ó ti wá. ọ̀sáde àníyàn láti fi ṣe irun lẹ́tọ̀ fún ọ ní kíkí tó bá ti wá ṣe tàyímọ́mọ́ yẹn tán o lè fi kírun fàrílà o sì lè fi kírun náfìlà kódà o lè fi kírun jánásà pàápàá so kò tọ́ láti sọ pé a máa dá yẹn rí pé irun náfì irun fàrílà mo fẹ́ kí irun ọ̀ràn yẹn mo fẹ́ kí àbí irun náfìlà bákan náà ẹni tí ó ní jánábà nígbà tí ó bá ṣe tẹ́ímàmà torí pé kò rí omi tí ó fi wẹ̀ tó sì fẹ́ ṣe tẹ̀yìmọ́mọ́ yẹn láti fi kírun nígbà tí ó bá ṣe tẹ̀yìmọ́mọ́ yẹn tán yóò fi kí gbogbo òun tó bá wù yóò kí fi náfìlà yóò sì fi kí fàrílà kódà ó lè fi kí fàrílà méjì papọ̀ nígbà tí ìmára rẹ̀ yẹn àbí tẹ ìmáma yẹn ò bá tí ì já so kò sí nǹkan kan tí ó fà tá a fi ní a ó dìgbà tó bá tó ṣe tẹ ìmáma mi kó tó tó kírun mi so gbogbo àwọn masáìl tí a sọ̀rọ̀ báyìí bó tilẹ̀ jẹ́ pé ìyapa ẹnu wà lọ́dọ̀ àwọn olùmọ̀ ṣùgbọ́n èyí tó fi lágbára jù náà nìyẹn gbogbo ẹni tó bá ṣe tẹ ìmáma láti fi kírun yóò fi kírun náfìlà yóò sì fi kírun fàrílà kò sẹ̀yẹ̀dìgbà tí ọba ṣe tẹ̀yìmọ́mà míì bákan náà yóò lè máa kírun yẹn lọ títí àfìgbà tí tẹ̀yìmọ́mà rẹ̀ bá já lókù ó sì lè já níbi póró mi àbí nǹkan tí máa jẹ́ kí àlùwàlà ó já. àwọn ẹ̀rí tó mú tó lè tí a lè fi ran ohun tí a sọ ipò ńlọ lágbára jù ó ní pé ọlọ́run ọba ọba àlekè ọlá nígbà tí ó sọ̀rọ̀ lórí tẹ̀yìmọ́mà nínú al-Qur'an ó fi parí ẹ̀ pé ma yuridu Allahu liyaj'ala alaykum min harajin walakin yuridu liyutahhirakum ọlọ́run ọba ò fẹ́ ìnira fún yín ọlọ́run ò fẹ́ gbé nǹkan tí ó ní í la lórí yín ó ṣe ìdẹ̀kùn fún yín ni láti sì fi mm, fọ̀yín mọ́ so ọlọ́run ọba pé tẹ̀yìmọ́mà yìí ní at ìṣe àfọ̀mọ́ àbí ìmára so gbogbo ẹni tí ara rẹ̀ bá sì mọ́ kò sí tí ò lè ṣe níbi kò sí tí ò lè kí nínú òrun yálà fàrílà ni àbí náfìlà ni bákan náà ọlọ́run sọ pé òun ṣe ìdẹ̀kùn fún wa ní pẹ̀lú tẹ̀yìmọ́mà tó bá di pé gbogbo òrun tá a bá kí àfi tá a bá tún ṣe tẹ̀yìmọ́mà míì kò sí ìdẹ̀kùn bẹ̀ mọ́. بكنا حديث أبو ذر ليت منادوكو تي النبي صلى الله عليه وسلم إن الصعيد الطيب طهور المسلم وإن لم يجد الماء عشر سنين فإذا وجد الماء فليمسح بشرته فإن ذلك خير tí a Ànábì sallallahu alaihi wasallam sọ pé yẹ̀pẹ̀ èyí tó mọ́ tó dáa ìmọ́ra ní fún gbogbo mùsùlùmí tí ó bá rí omi kódà bó ṣe ọdún mẹ́wàá ni òfin rómi ìmára ni fún yóò máa fi tẹ̀yìmọ́mọ́ kírun lọ kódà kọjá pọ́dún mẹ́wàá ni òrómi yóò máa fi tẹ̀yìmọ́mọ́ kírun lọ ṣùgbọ́n gbogbo ìgbà tó bá wá ti rómi kó fi omi fọ ara rẹ̀ láti fi ṣe ìmára òun fún níbi rìwáyà míì anabi sàlá sàlá sọ pé inna sa'ida tayyiba wudu'ul muslim ipe yẹ̀pẹ̀ èyí tó mọ́ Alwala mùsùlùmí ni tí kò bá rómi kódà bó sọdún mẹ́wàá ni so eléyìí fi hàn pé tẹ̀yìmọ́mọ́ yẹn ó rọ́pò alùwàlá ni alùwàlá sì ni a lè fi kírun náfìlà fi lè fi kírun farilla léyìí tó fi hàn pé tẹ̀yìmọ́mọ́ náà a lè fi kírun farilla sì tún lè kí náfìlà so at-tayammum. at tayammum nígbà tí a ò bá rómi àbí nígbà a ò bá ní agbára àti lomi náà so yẹ̀pẹ̀ yẹn ò ní ìmọ́ra wa òun náà ni irun wa yóò fi jẹ́ gbígbà láti ọ̀dọ̀ ọlọ́run tá kírun pẹ̀lú ìmọ́ra so kò sí yàtọ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹlòmíì wọ́n ní a lè fi tẹ ìmọ́mà kírun fàrílà méjì eléyìí kò sí ọ̀rọ̀ tí tó kin lẹ́yìn nínú sunna nabi sallallahu alayhi wa sallam bákan náà tí a bá wo hadith ammar ibn yarsir àti arákùnrin tí ó ṣe jẹ́nàbà tí ó kírun tó lọ jókòó lẹ́yìn tí wọ́n fi kírun tán ohun tí ànábi sọ fáwọn méjèèjì ń pé àlẹ́yíká bis-sa'idi fa innahu yakfik ipe lọ wá yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ ó ti tó ọ láti fi ṣe ìmára so anabi sallam kò sọ wípé ó tó ọ láti fi kírun fàrílà ẹyọ kan ṣoṣo ni o ò lè fi kírun fàrílà méjì o àbí a nìkan ló lè fi kí o lè fi kí fàrílà o anabi sallam ò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹgbà ọ̀rọ̀ kan wá láti ọ̀dọ̀ daru qutni àti bayhaqi ní ojú ọ̀nà arákùnrin tí wọ́n ń pè ní alhassan ibn ammara ó gba ẹgbà ọ̀rọ̀ náà wá láti ọ̀dọ̀ ibn abbas ìpè ibn abbas sọ ìpè nínú ọ̀rọ̀ ti ibn abbas. من السنة ألا يصلى بالتيمم إلا صلاة واحدة ipe ọ wà nù كي kéèyàn ó má تيمم pẹ̀lú tayammum irun méjì àyàfi irun ẹyọ kan ṣoṣo àwọn àfáàní Hasan ibn Ammara yìí òpùrọ́ ni so gbogbo tí ó bá sì gbà wá nínú hadith pàápàá jùlọ hadith yìí mọ̀nkúf ni tó ń ti bẹ́ẹ̀ náà torí arákùnrin tó gba tá à ń pè ní Hasan ibn Ammara tó jókùrọ a ò ní gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ eléyìí ni ohun tí ọ̀pọ̀ nínú àfọ ní hadith tí wọ́n lọ lórí ẹ̀ pé hathar yìí kò múnádóko pẹ́ẹ́pẹ́ kò sì ṣeé ṣe ẹ̀rí ipe a ò lè fi tẹ ìmáàmà kí fàrílà méjì. mas'ala ẹlẹ́ẹ̀kẹta ó ní ṣíṣe bismillah síwájú ká tó ṣe tẹ ìmáàmà ìṣe bisimilayi síwájú ká tó ṣe tẹ̀yìmọ́mà àwọn àfààní mustahabba ohun tá a fẹ́ ni torí pé tẹ̀yìmọ́mà yẹn ó wáyé nítorí ẹni tí ò rí omi so bí bisimilayi bó ṣe jẹ́ nínú ìṣe àlùwàlá bẹ́ẹ̀ náà ni bisimilayi jẹ́ nínú ìṣe tẹ̀yìmọ́mà léètọ́ yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wa a kì í rántí ṣe bisimilayi nígbà tá a bá fẹ́ ṣàlùwàlá dípò pé a fi a ṣe bisimilayi bá fẹ́ ṣe taimama so ó ṣe pàtàkì jù ká ṣe bisimilayi nígbà tí a fẹ́ ṣe taimama àbí àlùwàlá. bákan náà àwọn àfáàní eléyìí gan ni ó tó ṣe ẹ̀rí nípa pé ẹni ó bá ṣe taimama tán irú irú àdìkìrì tán máa ń ṣe lẹ́yìn àlùwàlá náà ó wà lórí tòun náà láti ṣe lẹ́ni ó bá ṣe taimama òun náà lẹ́yìn ìgbà tó bá ṣe taimama yẹn tán yóò sọ ashadu allah ilaha illallah wahdahu la sharika wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu torí pé ó wá nínú àdísì tó múnádóko láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam níbi tí anabi sallallahu alayhi wa sallam ti sọ pé ma أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إلا فتحت له أبواب الجنة ثمانية يدخل من أيهما شاء anabi sàlá sàlá ni kò sí ẹnìkan nù yín tí ó ṣe àlùwàlá tí ó sì ṣe àlùwàlá yẹn tí ó pé pérépéré kó wá sọ lẹ́yìn ìgbà tí ó bá ṣe àlùwàlá yẹn tán pé ashadu an la ilaha illallah وأن, وأن محمدا عبده ورسوله ipe kọ́ wa sọ pé mo jẹ́rìí pé kò sí ẹni tọ́tọ́ láti jọ́sìn fún ju ọlọ́run ọba lọ mo sì jẹ́rìí pé anabi muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba irú ọlọ́run ọba sì nìyí. illa futihat lahu abwabul jannati thamaniya àfikún sílẹ̀kùn aljanna mẹ́jọ ẹ̀jọ kalẹ̀ yadkhulu min ayyihima sha kó wọlé nínú ètò bá wù nú ẹ̀ èyí ni pé nígbà tó ṣe kẹ́límà yẹn tán tó bá yẹ lè kú lásìkò yẹn lẹ̀kùn aljanna mẹ́jẹ̀ẹ̀jọ máa wá sí sílẹ̀ fún ibi tó bá wù ní kó gbà wọlé so eléyìí fi hàn pé àdìkìr lè tó dára ni tó ní àǹfààní tó pọ̀ so èyàn ó wà ní ẹ̀yìn ìgbà tí a bá ṣe tẹ̀yìmọ́mọ́ tán gẹ́gẹ́ bí ó ṣe wà ní ẹ̀yìn ìgbà tí a bá ṣe àlùwàlá bákan náà ó ní pé tẹ̀yìmọ́mà yìí àǹfààní ẹ̀ ni pé ó ṣe ìrun kíkí lẹ́tọ̀ọ́ fún wa ṣùgbọ́n kò gbé ẹ̀gbin kúrò lára wa léè tó fi hàn pé nígbà tí a bá fẹ́ kírun a ó ṣe tẹ̀yìmọ́mà torí àti ṣe ìrun lẹ́tọ̀ọ́ fún wa ní kíkí ṣùgbọ́n gbogbo ìgbà tí a bá rómi aláti fi omi pa ara wa láti fi mú ẹ̀gbin yẹn kúrò torí pé anabi sàlá sàlám sọ nínú àdìsí tí a kà kọjá pé ìyẹ̀pẹ̀ tó da ìmára ní fún múmìnì nígbà tí ò bá rómi kódà bó ṣe ọdún mẹ́wàá ni ṣùgbọ́n tí ó bá lè rí omi fálí yóò má sẹ́ basharatahu kó fi omi para rẹ̀ yìí ni pé kó fi omi mú ẹ̀gbìn yẹn kúò fa inna dhalika khayrun torí pé òun ló dáa jù òun ló lóore jù so eléyìí ó fi hàn pé tẹ̀yìmọ́mọ́ ó ń ṣe ìrun kíkí lẹ́tọ̀ọ́ fún wa ni ṣùgbọ́n kò mú ẹ̀gbin kúrò lára bákan náà hadith amru ibn al-as lé nígbà tí ó ṣe janaba nínú ogun dhatu salasil ó ṣe tẹ́yìmọ́mọ́ ó wá kírun pẹ̀lú àwọn tí wọ́n dìjọ wà pẹ̀lú ẹ̀ òun ló ṣe imam ó kí ó ṣe tẹ́mọ̀mà yẹn torí òtútù ni kì í ṣe pé torí àìrí omi omi wà ṣùgbọ́n bẹ̀rù láti lo omi yẹn kí eh, torí òtútù kó má lè ṣe ìpalára fún un so nígbà tí wọ́n dé ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n ṣàlàyé fún anabi sallallahu alayhi wa sallam ni anabi wa sọ pé ya amru sallaita bi ashabika wa anta junu, ó kírun o síwájú àwọn èèyàn rẹ àwọn ọ̀rẹ́ rẹ àwọn alájọrin rẹ o síwájú wọn kírun nígbà tí o wà ní ipò jẹnẹba so anabi pè ní jẹnẹba torí pé tẹ ìmọ̀mọ̀ tó ṣe kò mú ẹ̀gbin kúrò lára rẹ̀ ó fi ṣe ìrun lẹ́tọ̀ fún ni ni anabi sàlọ́sálà wa rẹ́rìn èyí ni pé anabi ó kin lẹ́yìn lórí ní tó ṣe now bẹ̀tí ta nílò ń bẹ̀ ni pé anabi ni ó pè ní junub lẹ́yìn ìgbà tó ti tẹ̀yìmọ́mà tán so èyí fi hàn pé tẹ̀yìmọ́mà yẹn kò mú ẹ̀gbin kúrò lára ẹ̀ ó ṣe ìrun lẹ́tọ̀ fún ni bákan náà imaamu nawawi ó ní wa amma hukmu tayammam famadhabuna wa madhabu al-aktharina annahu la yarfa'u al-hadath ipe ìdájọ́ tẹ̀yìmọ́mà lórí ọ̀nà tí àwa tọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfà òun ni pé tẹ̀yìmọ́mà yẹn ò kèé mú ẹ̀gbin kú lára bal yubihu salat ó máa ń ṣe ìrun lẹ́tọ̀ ni fayastabihu bihi al-farida wa ma sha'a min al-nawafil yóò ṣe ìrun farila àti náfìlà lẹ́tọ̀ fún ẹni tó bá fẹ́ kí bákan náà ni ibnu abdulbar lòun náà sọ nínú tírà rẹ̀ al ipe ajma al-ulama ala anna at-taharata at-tayammum la tarfa'u al-hadath ipe àwọn àfa àwọn fi ẹnu kò lórí pé ìmára yẹ̀pẹ̀ kìí mú ẹ̀gbin kúrò lára ó máa ń ṣe ìrun lẹ́tọ́ ni wajada àádà at junuban kana aw muhdithan gbogbo ìgbà tí ó bá rómi yóò padà ṣe ìmára tó bá wà ní ipò janaba àbí ó ní hádàfí ni ó ní àti ṣe àlùwàlá tọ masala ẹlẹ́ẹ̀karùn ni pé ẹni ọba ẹni tí kò rómi tí ó sì wà níbi tí ó ti rí yẹ̀pẹ̀ láti ṣe tẹ̀yìmọ́mọ́ ṣe yọ́ wà kírun pẹ̀lú ẹ̀gbìn yẹn ni àbí bákan náà ni pé tó bá kírun pẹ̀lú ẹ̀gbìn yẹn torí pé kò rómi kò rí tí ó fi ṣe taimama ṣé nígbà tó bá tiẹ̀ wá rí ẹ̀pẹ̀ tí ó fi ṣe taimama àbí ó tiẹ̀ wá rómi tí ó fi ṣe àlùwàlá yóò tó tún irun yẹ kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà sọ pé kò ní tún èèyàn kí torí pé àwọn sàábì anabi sallallahu alayhi nígbà tí irun bá wọn tí ó sì sí omi pẹ̀lú wọn fasallu bi ghayri wudu wọn kírun láìsí àlùwàlá wa shakaw dhalika ila rasulillahi sallallahu alayhi wa sallam ngba àwọn dọdọ anabi sallallahu alayhi wa sallam ó sọ fún wọn wọn sọ fún anabi sallallahu alayhi wa sallam tó ṣẹlẹ̀ sí wọn fa anzalallahu azza wa jalla ayatu tayammam sọ aya tayammama kalẹ̀ So, Hafiz ibn Hajar al-Asqalani ó ní fi dalilu ala wujubi salat eléyìí fi hàn pé ọ̀ràn yẹn ni kéèyàn ó kírun ala faqidi ah, tahurayni ipe ọ̀ràn yẹn ni irun lórí ẹni tí ó rí tí ó fi ṣe ìmára méjèèjì èyí ni pé omi àbí yẹ̀pẹ̀ walau kanat as-salatu mamnu'a li la ankara ìbáyẹ pé irun kíkí kò tọ́ fún ẹni tí ò ní tí ó wà ní ìmára torí kò sí tí ó fi ṣe ìmára yẹn anabi sallallahu alayhi wa sallam kò bá kọ̀ fún wọn pé èyí ṣe tí wọ́n fi kírun láì ṣe àlùwàlá so ṣùgbọ́n gbà tó yẹ pé wọn ò rí ohun tí wọ́n fi ṣe àlùwàlá so ìdínú tí wọ́n fi kírun pẹ̀lú àìsí àìṣe àlùwàlá bákan náà yajuzu tayammamu ba'da dukhul al-waqt àwọn qabla dukhuli waqtiha àwọn àfáà mi wọ́n sọ pé tí èèyàn bá fẹ́ kírun pẹ̀lú tẹ̀mọ́mà èèyàn láti fi tẹ̀mọ́mà yẹn sópọ̀ mọ́ ìrun kíkí bá a bá ti ń ṣe tẹ̀mọ́mà tán báyìí náà láti máa lọ kírun léè tó fi hàn pé a ò lè se tẹ̀mọ́mà tí àsìkò òun ọ̀bá tí ì wọlé so eléyìí náà kò sí ẹ̀rí kan tí tó kin lẹ́yìn pé ó di dandandandan lá kọjá pé immediately tá bá ti ṣe tẹ̀yìmọ́mọ́ tán immediately yẹn náà láti lọ lálọ́ kírun kò gbọ́dọ̀ sí interval láàrin wọn so àwọn afáàní síwájú kí àsìkò òrùn tó wọlé àtìgbà tí àsìkò òrùn bá wọlé gbogbo ìgbà náà la lè ṣe tẹ̀yìmọ́mọ́ mọ̀rúbà tẹ̀yìn bá ti dà ní àti fẹ́ kí irun torí pé ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tó sọ pé òtítu hamsan lam yu'tahunna nabiyyun qabli ọlọ́run ṣe ìdẹ̀kùn márùn fún mi kò sí ànábì kan tọ́lọ́run ṣe irú ìdẹ̀kùn yẹn fún síwájú mi nínú àwọn ìdẹ̀kùn náà ànábì ní fa ayyuma rajulin adrakathu salatu falyusalli haythu adrakathu ipe ọlọ́run ṣe yẹ̀pẹ̀ ní ìmára ilẹ̀ ẹlẹ́ tó ṣe ní ibùkírun èyí ni pé mọ́síláṣí fún mi kọ ẹnìkan nínú yín tí àsìkò òrùn bá bá kó kírun ní gbogbo àyè tó bá wà bákan náà ni pé ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé idha qumtum ila salat àwọn àfáàní idha aradtum qiyama ila salat nígbàtí ẹ bá dà níyà àti lọ kírun so àsìkò wọlé o àsìkò wọlé o ẹ bá dà níyà àti lọ kírun tẹ bá ṣe tẹ̀ mọ́mọ́ nígbà tí àsìkò bá wọlé ẹ lè kírun yín kò sí aburú nú ẹ̀ bákan náà ẹni ó ṣe tàyẹ̀mọ́mọ́ lẹ́yìn ìgbà tó kírun tán tó jókòó tí ń ṣe adhkar tí ń ṣe gbogbo ẹ̀ lẹ́yìn ìgbà tó bá tún fẹ́ ṣe náfìlà ó tún lè dìde láti ṣe náfìlà pẹ̀lú tàyẹ̀mọ́mọ́ ẹyọ kan tó ṣe tẹ́lẹ̀ yẹn náà kò ṣe pé yóò mas'ala tí àfa kan béèrè ní ọ̀sẹ̀ tó ó ní pé àwọn àfáà kan ní tí a bá fọwọ́ gbálẹ̀ a fi ọwọ́ gbára wọn láti mọ ìyẹ̀pẹ̀ kó àbí ká tiẹ̀ wá fẹ́ náà fífẹ́ àti fígbọn ìyẹ̀pẹ̀ kó ó wá nínú Sahihul Bukhari ní ọ̀nà mẹ́sàn-án ni Imam Bukhari ló ti mú irú ọ̀rọ̀ báyìí wá wípé anabi sallallahu alayhi wa sallam sọ fún ammar ipe ya ammar innama kana yakfika an tadriba bi kaffayka bit turab thumma tanfukhu fiha ipe ó ti tó ọ kó o fọwọ́ gbá yẹ̀pẹ̀ kó o fẹ́ yẹ̀pẹ̀ yẹn kú kó o fi bọ́jú kó o fi bọ́ ọwọ́ bákan náà fi gbígbọn yẹ̀pẹ̀ kú òun náà wá nínú hadithi tí tó múnádóko. àwọn àfáàní ṣíṣe léyìí àti àìṣe kò sí aburú nú ẹ̀ torí pé n tá lérò níbi tẹ̀yìmọ́mà kì í ṣe ìfi rárá láti fi ṣe lẹ́tọ̀ so wọ́n ń gbọn yẹ̀pẹ̀ yẹn tí yẹ̀pẹ̀ tó bá pọ̀ bá ọwọ́ èèyàn àbí eku bẹ́ẹ̀ ni èèyàn torí eh, eku àbí yẹ̀pẹ̀ tí èèyàn fọwọ́ gbá ó pọ̀ jù débi pé ńgbà bá fi ọwọ́ pajú gbogbo eku ni ó ni ó gba ojú èèyàn tí wọ́n rò pé ẹ̀kún powder ni so nígbà tí ìṣe pé eku yẹn gan ni ká fi rárá ni èròǹgbà níbi tayammum tayammum ah ìmára lásán láti fi ṣe ìrun lẹ́tọ̀ ni so ìdínú kan fi tọ́ yẹ pé ẹ̀tọ́ ni láti kò sí aburú náà tí a bá fẹ́ eruku yẹn kúò àbí a fi ọwọ́ gbá eruku yẹn tí ó fi gbọ̀n kéèyàn tó wá fi pawọ́ pajú. Pa so kò sí aburú nù eléyìí. náà bákan náà ìṣe táìmọ́mọ́ ṣé nígbà tí a bá wà nílé àbí tí a bá wà ní rìn àjò nìkan látò ṣe táìmọ́mọ́ ni gbogbo ẹnikẹ́ni tí ó bá ti rómi ìlú rẹ̀ lọ́wọ́ o ó wà ní ìrìn àjò ni o ó ní ẹ̀tọ́ àti ṣe táìmọ́mọ́. Ibn Qudama nínú tírà rẹ̀ al-Mughni ó ní fa'in ó ní fa'inna adamulma ó ní àìsí omi fún èèyàn filhadari nígbàtí ó bá wà nílé bí inkitọ ilmọ ìhanu àbí kó tẹ̀ jẹ́ pé omi yẹn ó sẹ́ omi ọmọ wá kò sì ní omi kankan lé tí ó fi ṣe ìmára àwọn hubisa fi Misr àbí wọ́n ti ẹ̀ wá sí wọn má lù ní ohun níbi tí wọ́n ti lọ bu omi fa alayhi tayammam was-sala ó di dandan kó ṣe tayammama kó sì kírun eléyìí ni ọ̀rọ̀ Imam Malik àti Shafi'i tèèmá Imam Ahmad bọ́lẹ̀ jẹ́ pé Abu Hanifa ó ní la yusalla Allah ta'ala sharata safar li jawazi ipe kò ní kírun pẹ̀lú tẹ̀yìmọ́mọ́ nígbà tí ó bá wà nílé torí pé ọlọ́run ó ṣe májẹ̀mú ìṣe tẹ̀yìmọ́mọ́ nígbà tí a bá wà ní ìrìn àjò ni ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ Imam Abu Hanifa yìí kìí ṣe kò ní agbára torí pé anabi sallallahu alaihi wasallam sọ pé yẹ̀pẹ̀ tó dáa tí ó mọ́ ìmára fún gbogbo mùsùlùmí kódà bí ọba ti ẹ̀rọ mi lọ́dún mẹ́wàá so eléyìí ẹni ọ wà nílé àti ẹni ọ wà ní ìrìn àjò gbogbo wọn o ni wọn wọ abẹ eléyìí báwo la ṣe lè èèyàn wà ní ìrìn àjò fọdún mẹ́wàá ó di dandan kọ́ pé ilé ló wà àbí èèyàn ò tiẹ̀ wá rómi fọdún mẹ́wàá eléyìí fi hàn pé bó ti wulẹ̀ ọpẹ́ jù láàfin rómi èèyàn ó kọ́ntínú àti máa ṣe tàyẹ̀mọ́mà láti máa kírun ilé ló àbí ìrìn àjò ló kò sí ìyàtọ̀ nú ẹ̀. bákan náà a sọ àwọn àwọn udhur tó lè múyàn má lo omi nígbà tí omi wà níwájú rẹ̀ báyìí tí ó sì ṣe taimama àti sọ sẹ́yìn pé tí èèyàn bá ní omi tí ó sì ń bẹ̀rù àti lómi yẹn torí àìsàn tí ń bẹ lára rẹ̀ àbí òtútù tó mú tí ń bẹ̀rù pé tí òun bá lo òtútù tó òun bá lo omi yẹn ó lè ṣe ìpalára fún òun so ó tọ́ fún láti ṣe àlùwàlá ó tọ́ sọ fún láti ṣe tẹ̀yìmọ́mà torí àti kírun àbí jẹ́nẹ́bà ló ti ẹ̀wà wá lára rẹ̀ ni ó tọ́ fún láti ṣe tẹ̀yìmọ́mà torí àti kírun àbí ẹni tí egbò ń bẹ lára rẹ̀ tí ò lè fi omi pa oríkè ara tí egbò yẹn wà torí pé bóyá egbò yẹn ó tún lè lékún àbí kò tiẹ̀ níjẹ́ ọ̀sán bọ̀rọ̀ òun náà ó lẹ́tọ̀ọ́ ó lè ṣe tẹ̀mọ́mà ṣùgbọ́n àwọn sọ̀rọ̀ lórí yẹn ni pé ààyè tí omi bá lè kàn yóò ṣe àlùwàlá yóò wá ṣe tẹ̀mọ́mà nígbẹ̀yìn torí ààyè tí omi ọ̀kàn so ìṣe tẹ̀mọ́mà rẹ̀ náà nǹkan kan náà ni yóò pé tẹ̀mọ́mà gẹ́gẹ́ bíi a sì ṣe tàìmọ́mọ́ fẹ́ tí ò tiẹ̀ lómi pẹ́ẹ́pẹ́ ṣùgbọ́n yóò fi omi pa ààyè tí omi ṣe é pa láti fi mú ẹ̀tọ́ láti fi mú àṣẹ ọlọ́run ọba ṣẹ torí àwíjàre àìsàn tí wọ́n ń bẹ lára rẹ̀ yóò wá ṣe tẹ̀yìmọ́mọ́ torí àwọn oríkèé tí omi ò lè kàn torí pé ọlọ́run ní wattaqullaha mastata'tum ẹ bẹ̀rù ọlọ́run ní ìwọ̀nba agbára yín bákan náà ẹnikẹ́ni tí ó bá lómi tó sì ń bẹ̀rù ìpalára gbogbo wọn pátá wọn tọ́ láti ṣe taimama torí ọlọ́run ní wala taqtulu anfusakum inna allaha kana bikum rahima ẹ má ṣe para yín torí pé ọlọ́run ọba ọba oníkẹ́ni aláàánú ni sí yín kì ṣe ọba tí tó ṣe ìnira fún yín. bákan ẹgbàwọ́rọ̀ Amru ibn As tí a sọ ní ní ìbẹ̀rẹ̀ eh, ìdánilẹ́kọ̀ọ́ yìí nígbà tí ó ń bẹ̀rù torí òtútù tó mú omi sì wà tó wá ṣe tẹ̀yìmọ́mọ́ tó kírun fún àwọn ọ̀rẹ́ tí wọ́n dìjọ wà wọ́n sì sọ fún anabi sallallahu alayhi wa sallam tí anabi rẹ́rìn pé kò sáburú nù ẹ̀ so eléyìí náà fi hàn pé ẹ̀rù lọ́ba òṣùgbọ́n mi wà òtútù ló sì mú kì í ṣe pé kò ní àìsàn bẹ lára rẹ̀ so òṣùgbọ́n ó ń bẹ̀rẹ̀ pé ó ń bẹ̀rù pé òtútù yẹn ó lè ṣe ìpalára fún ìdí tí ò fi ṣe tẹ́mọ́mọ́ nu àti ò fi ṣe àlùwalá nìyẹn tó fi ṣe tẹ́mọ́mọ́ kírun fún àwọn èèyàn rẹ̀ ọlọ́run ní yuridu Allahu bikumul yusr wala yuridu bikumul usr ọlọ́run fẹ́ ìdẹ̀kùn fún yín ni ọlọ́run ò fẹ́ ìnira kankan fún yín naam la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run ọba kò ní gbé nǹkan lórí yín tẹ́ ò ní lè ṣe bákan náà ọwọ́nu ẹgbàwọ́rọ̀ hadith anabi sallallahu alayhi wa sallam tí wọ́n sọ pé ma khuyyira an-nabiyyu bayna amrayni illa ikhtara aysarahuma kò sí nǹkan kan tí wọ́n lè fún anabi ní tí wọ́n lè fún anabi ní ààyè àti ṣe ìṣẹ̀sánú ẹ̀ wípé nǹkan méjì ní ṣe èyí tó bá wọ̀ èyí tó bá rọrùn jù lànàbì máa ṣe tán báyìí lè fún ànábì sàlám ní àṣẹ àti ṣe tó bá wù láàrin nǹkan méjì èyí tó bá rọrùn jù ó ní ànábì máa ṣe tí ìbá ti ṣe ẹ̀ṣẹ̀ bákan náà ànábì ní la darar wala dirar kò gbọ́dọ̀ sí ìpalára kankan fún ara èèyàn èèyàn ò sì gbọ́dọ̀ pa ẹlòmíì náà ní ṣe ìpara fún ẹnì kankan so eléyìí jẹ́ bó ti jẹ́ pé kò sí aburú fún gbogbo ẹni tí ó bá ní àǹfààní àti lómi kó ṣe taimama naam fi lwakt astamir okay uh, hukmu hamlu turab fi safar àwọn kan bá débi pé tí wọ́n bá ń lọ rìn àjò wọ́n fi wọ́n gbé yẹ̀pẹ̀ sínú sínú èkísà kan wọ́n ó dè ọ wà nù wọn torí àti ṣe taimama tí wọ́n bá rómi so kí ni ìdájọ́ eléyìn àwọn ọ̀pọ̀lọpọ̀ àfáàní kò sí nǹkan tán tó fi hàn pé aláti máa ṣe àmúdání yẹ̀pẹ̀ torí àti ṣe tẹ̀mọ́mọ́ ńgbà tá a bá ń lọ sí ní àjò torí pé tẹ̀mọ́mọ́ ṣíṣe aṣẹ́lẹ̀tọ̀ fún udhur ni udhur yẹn kò sí kò sí ìdánilójú wípé yọ́ọ́ bá yàn ntọ́dájú náà ni pé a ó rí omi ní gbogbo àyè àìwá sí omi ní gbogbo àyè yẹn ni kì í ṣe ń tọ́pọ̀ so èwo ni àbùrọ̀ máa mú yẹ̀pẹ̀ dání lọ sí ìrìn àjò a sì gbọ́ rí nínú àwọn sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam ipe tí gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ rìnrìn àjò wọ́n ń ṣe wọ́n ń tọ́jú yẹ̀pẹ̀ sínú nǹkan ìrìn wọn eléyìí ó jẹ́ bó ti jẹ́ bákan náà ó wà nù tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà míì náà tún máa wáyé pé ẹni ó ṣe taimama kò ní kírun fáwọn tí ó ṣàlùwàlà so ó láti jẹ́ pé ẹni ó ṣàlùwàlà ni ó kírun fún ẹni tí ó ṣe taimama so eléyìí náà kò sí ẹ̀rí kan tó tó tó tó tó tó lè tó tó fi rinlẹ̀ pàápàá jùlọ ẹ̀rí tó múnádóko tó lágbára ló kúkú wà ipẹ́ ni ó ṣe taimama ó lè kírun fún ẹni tí ò ṣe tẹ̀yìmọ́mọ́ tó sàlùwàlà torí hadith amru ibn al-as òun ló ṣe imam fún àwọn tí wọ́n dìjọ wà nírìn àjò ó nìkan ni òun sì lè ṣe àlùwàlà àwọn yòókù ṣe àlùwàlà kèésì ṣe pé alwakt náà kèésì ṣe pé àìrí omi ni òjì ó ṣe àlùwàlà torí ẹ̀rù lílo omi lójú ó ṣe àlùwàlà lójú ó ṣe tẹ́yìmọ́mọ́ òun ló sì kírun fún àwọn èèyàn rẹ̀ nígbà tí ó sì dé ọ̀dọ̀ anabi sàlá sàlám tí wọ́n sàlẹ̀ ìfẹ́ anabi sàlá sàlám anabi ò sọ pé èyí ṣe tó fi kírun fáwọn èèyàn rẹ̀ tí wọ́n ṣe tẹ̀ mọ́mọ́ táwọn sì ṣe táwọn kírun táwọn sàlùwàlà so eléyìí fi hàn pé kò sí ẹ̀rí kan tó lágbára tí fi múlẹ̀ pé ẹni ó ṣe tẹ̀ mọ́mọ́ ò lè kírun fún ẹni ó ṣe àlùwàlà so ibi tí a ó ti dúró ní ìrọ̀lẹ́ yìí ni èyí tí a ṣe tó ṣe déédéé ti ọlọ́run àti ànábì rẹ̀ ọlọ́run bá kó fún wa ní ládàá yìí tá a ṣe àṣìṣe ọlọ́run kí o foríjìn wa. wa alaikum salaam. nípa ṣíṣe àgbàlá ìlera pé ìyẹn á fi ọwọ́ kan lẹ̀ ìyẹn á dẹ̀ ìyẹn lè gbà báyìí kéèyàn fi bọ́ ọdún kéèyàn nítorí ìgbà tí nínú àlàyé yín ó rẹ̀ pé mò ń wò pé tíyàn wájú fọkàn ìyẹn fi bọ́ jù àbí kéèyàn fi pawọ́ kó fi bọ́jú méjèèjì kò sí èyí tó burú nù ẹ̀. nínú àwọn ọmọ ìyá kan dẹ̀ tó gbà á níyànjú nígbà kan rí nígbà bíbí iwájú pé kì í ṣe pé ó dìgbà tí yìnyín ò bá rí omi rárá kó tó pé yẹn máa make move pé yẹn ń ṣe táìmù ń pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan nítorí ìgbà tí ó bá dé báyìí kó má jẹ́ pé nǹkan tó máa jẹ́ bí àjèjì síyàn tàbí nǹkan tí ó máa dàbí pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ní kíyàn máa gbìyànjú láti máa ṣe wọn á ní kí n tún béèrè ìbéèrè yẹn pé ní ẹ̀kọ̀ọ̀kan pé kì í ṣe pé nǹkan tó jẹ́ pé ìyá kan abandon ti nǹkan tí ìyá abandon ti ti di ọjọ́ tí ìṣòro yẹn bá di tí kò ní ẹ̀ bọ̀ nígbà mi wà bẹ́ẹ̀ bí àsìkò òtútù tó yẹ pé ìyẹn kì pé yóò lè lo omi láti fi ṣe àgbàlá bọ̀ ìyẹn lè ṣe táyà mọ́ láti jẹ́ pé bóyá nǹkan tó yẹ pé súnà àdúgbò àmúkan sàrásàlà pé èèyàn lè ṣe mọ́ tó bèrè clarification lórí ìyẹn. well ọlọ́run ṣe taimama ní ẹ̀tọ́ fún wa torí udhur ni udhur ò ní um, situation tí ó báyàn so automatically alwala ò ní aslu so situation tó dé ló sọ taimama di ẹ̀tọ́ fún wa so kí wá ló dé tó fi jẹ́ pé a ó ṣe tẹ̀yìmọ́mà lẹ́yìn ìgbà tí kò sí that situation nù ẹ̀ so tí a bá sọ pé ó dáa láti láti kọ́ irú àwọn nǹkan báyìí eléyìí ò ṣe gbọ́ pé ó di ọ̀ràn yẹn fún gbogbo mùsùlùmí kó gbìyànjú láti kọ́ bá àti ṣe gbogbo irú àwọn nǹkan báyìí torí ìgbà tí ó bá dé ṣùgbọ́n ká ní ká máa ṣe torí ìgbà tí yóò bá ká má máa ká alẹ́ má máa ṣe mi ò rò pé ẹ̀rí tó tó ni torí pé aṣẹ́lẹ̀tọ́ nítorí condition so tí kò tí o bá sí sí condition yẹn o ti pa ó di dandan ká padà sórí al-aslu so irú àwọn nǹkan báyẹn ló fà tó fi tẹ́ pé ẹ̀rí ní ọ̀pọ̀ most especially nílùú yìí ìgbà míì gan jam'u salawat kò tí ì lè tó ṣe táwọn ẹlòmíì fi ń ṣe àbí kò sí udhur tó ní agbára láti fi ṣe jam'u salati yẹn táyà yẹn fi ń ṣe lónìí so a ti ṣe at-tasahul a ti ṣe ìdẹ̀kùn yẹn kọjá inú àlà torí pé udhur ló máa mú yẹn wá al ní ká ní gbogbo àsìkò rẹ̀ ṣùgbọ́n udhur ló mú ká pa irun papọ̀ so tí ó bá sì ti sí udhur yẹn kò sí bá a ṣe lè pa irun papọ̀ ó yẹ ká ní àsìkò ẹ̀ ni for example Ojo ti rọ̀ ó ti dá ó ti ẹ̀fẹ́ tó thirty minutes si awa kan kó tó di pé magrib wọlé káwá torí pé òjò yẹn ti rọ̀ o ti dá òtútù mú káwá ti torí ẹ̀ ká ja ìran pọ̀ and then ọdún tí a fi ń jẹ ìrun pọ̀ torí pé gbogbo ẹni ó bá jáde kúò ní mọ́ṣáláṣí lọ lé kò ní lè padà wá so ká kúkú ṣe ìdẹ̀kùn yẹn káwọn èèyàn ó kírun wọn máa lọ so tí ò bá ti sí conditions yẹn kò sí àbí situation yẹn kò sí kò sí tó da kò da láti máa ṣe irú àwọn àwọn nǹkan báyẹn tí ò bá ti sí situation náà Allahu alam naam kí ni. Uh, kọ́nà nínú nísìn pé ìyẹn wà ní institution pé ó ní bàbá tàbí bí ẹnìkan tó jẹ́ pé ó bí pé ó máa fún òun ní dùá kì í ṣe pépé ọ̀dùá tó máa ń fún òun bí pé nǹkan tó ń mọ̀ túmọ̀ ẹ̀ tó òun mọ̀ túmọ̀ ẹ̀ ní pé wọ́n lè pé ṣe ìdí natural thermostat wọ́n ra àtàtì bẹ́ẹ̀ bí pé kí ìṣòro wa kí nǹkan kan dé báyìí òun máa rí wọn gẹ́gẹ́ bí ẹni tí wọ́n lè tọ́ sí ọ̀nà àmọ́ táwọn á tọ́ sí ó ní gbígbé wọn fún un ní ibi ìdúrà àwọn dúrà yìí kan tó mọ̀ tó pẹ̀lú bọ́ tó ń gbọ́ gbà nígbà Muhammad sallallahu alaihi wasallam àti láti bá ti ju hundred lọ ànábì ṣe tó wá ní bó ṣe one hundred and thirty òun máa ń fi mọ lórí hundred kò ní ṣe exceed kéde báyìí o kò ní ṣe exceed one hundred yẹn ọdún wa bèrè ní ṣe ní yọ ní ọwọ́ ní pé ṣé irú àwọn dúrà yẹn wọ́n ti ká pé irú àwọn bèrè yẹn ti kọjá well uh, ìfi òǹkà sí nǹkan tí ò bá ti wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam kò tọ́ ṣùgbọ́n kéèyàn wá ṣe láti ọ̀dọ̀ ara rẹ̀ kọ́ pọ̀ bó ṣe wù ú tí ó bá ti jẹ́ ìnira fún kò sáburú nù ẹ̀ kó ju hundred lọ bẹ̀t kì í wá ní jẹ́ pé èèyàn kan ni ó wàá ṣe fún lẹ́tọ̀ ni ó ṣe ní ọkàn ń pa láti ṣe yẹn èèyàn ń ṣe láti ọ̀dọ̀ ara rẹ̀ ni èèyàn ń bẹ̀rù ọlọ́run qadral istita'a èèyàn ń wá nǹkan lọ́dọ̀ ọlọ́run qadral istita'a ni ṣùgbọ́n ká wá kàn pa ipe iye báyìí ni ó ṣe ìdáyelẹ́yìn níbo ló ti rí òun ní bídà ìdálẹ́yẹ òun ní bídà tí kì í bá ṣe pé anabi sàlám ló dá iye lórí ẹ̀ gẹ́gẹ́ bí àwọn àdìsí tá a máa ń sọ pé kéèyàn ó ṣe lẹ́ẹ̀mẹ́wàá kéèyàn ó ṣe ní hundred times hundred yẹn èyún anabisa asalam ló dalí iyele ṣùgbọ́n ká wá ṣe kákan ẹlòmíì ní ní nípa láti ṣe àdúrà kan tí ó wá láti ọ̀dọ̀ anabisa asalam ká tún wá dá iye tilé fi kéèyàn ó ṣe ehdina siratal mustaqim eléyìí àdúrà ní lóòótọ́ ipe ọlọ́run tọ́ sọ́nà èèyàn lè ṣe nígbà tó bá wù láéláé ní iye ìgbà téèyàn tó bá wù ṣùgbọ́n ìdá òǹkà lẹ́yìn ò ní bídà wallahu alam. ta alhamdulillah a ó dá ìdánilẹ́kọ̀ọ́ dùn maaleykum salaam. a rárá pẹ́ẹ́pẹ́ pẹ́ẹ́pẹ́ kàn sí ẹsẹ̀ nínú ẹ̀ ìfọwọ́gbálẹ̀ ọwọ́ àti ojú náà ni ó ti tán. maaleykum salaam. mo ní mustahab àwọn àfáà fẹ́ ká ṣe bisimilá kò sáburú nù ẹ tí ìbá ṣe pé èèyàn bá máa máa fi ilẹ̀ ni èèyàn máa ń gbàgbé nǹkan gbà mí ṣùgbọ́n kí èèyàn máa máa ṣe nǹkan tí ọ̀dà tí a fẹ́ ká ṣe kí èèyàn máa máa máa ṣe èèyàn ni ọ̀dà wallahu alam alhamdulillah salatu wassalamu ala nabiyyi